إن الحمد لله نحمده سبحانه وتعالى رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba tí ó fi wá ṣe kóńgẹ́ dáadáa tó ní kí á tún wà ní ààyè ní àsìkò yìí kọ́lọ́n kó gba fún wa tá a bá gbọ́n bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ sí ní ìbálẹ́jọ́ ọdún fún alálìkìyàmù láti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀ a sì wà lórí agbárin ẹlẹ́ẹ̀kọkàndínlógún ìyẹn nineteen lórí máàlìkì yaomi díì ọlọ́run ọba àlekèọlá òní ọba alágbára a sì yóò wù ní ọjọ́ ẹ̀san lábẹ́ ẹ̀ láti wá sọ pé àwọn èèyàn jọ̀ ń da ìpè àwọn àwọn pín sí ọ̀nà mẹ́ta àwọn alákọ̀ọ́kọ́ nu wọn náà làwọn sọ pé kèfèrí ni wọ́n wọ̀n gba mẹ́sẹ̀gì Islam àwọn ẹlẹ́kẹ̀ẹ́sì òun náà ni àwọn ọ̀sọ́ọ̀tì wọ̀n ìdí àwọn èèyàn sọ pé ẹlẹ́sẹ̀ ni wọ́n wọ́n ní ìmọ̀ wọ́n kú lórí ìgbàgbọ́ òdodo àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ni àwọn sọ pé olùbẹ̀rù ọlọ́run ni wọ́n. tí ọ̀rọ̀ ojú àwọn tí wọ́n fi kú ni wọ́n fi lọ sọ́dọ̀ ọlọ́run. oríṣiríṣi kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn oríṣi ara rẹ ni ọmọ wa sọ̀rọ̀ lónìí nípa sẹ́kọ̀ ṣe nígbà táwọn oríṣi ara rẹ bá wá takò tán ni wàá máa sọ fún sékèké torí yín náà ni mo sọ fún ojúmọ̀ sọ̀rọ̀ kẹ́ má bàa rí ìyá lọ́dọ̀ tọ́lọ́. ìyẹn jẹ́ àtakò ẹlẹ́ẹ̀karùn-ún tá a sọ nípa ìyẹn jíjà tí ọmọ ọ̀sẹ̀ ìjọba ẹ̀ fi á ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀fà nínú ìdílà tí ó máa ṣẹlẹ̀ bí ọ̀dà ìgbéyàmọ̀ òun náà ni àtakò láàrin ara àti èmi ọmọ ẹ̀dẹ́ ènìyàn lára tó ti kójọ náà nìyẹn ó kójọ látara ẹ̀mí àti ara tí ó bá sí ẹ̀mí èèyàn kúnnù ọlọ́gbé ara ọlọ́gbé ara ìmọ̀lẹ́ bí ẹ̀mí bá sì wà tí ọ̀sára kò lè tí ì déyàn tí túmọ̀ sí pé ẹ̀mí àtara wọ́n jọ ń ṣe àṣepọ̀ tó ní agbára nípa bíbí ọmọ ẹ̀dẹ́ ìyẹn ní ilé ayé ibùdó pẹ̀lú ìràpá àtẹ̀sílẹ̀ kò wáyé àbí ìjọba Ismail Muhammad bin Ismail bin Kathir ó ní àdéhùn wa látọ̀dọ̀ ibùdó múndà nínú tíra àdéhùn àti ní àbúrò látọ̀dọ̀ ibùdó àbá sọ́nà kó yọ lọ sí ọjọ́ sọ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe àtakò tọ́pọ̀ ọjọ́ ilẹ̀ ìyáhàn tí ó fi rí pé ẹ̀mí àtara gan àwọn òkú náà takura wọn pé ta ló yẹ kọjá ìyá ọlọ́run sẹ́mi ni ó yẹ kọjá ajẹ́ ni àbí ara ló yẹ kọjá ajẹ́ ẹ̀mí ọ̀wà atakọ́ yọ sọ̀rọ̀ wípé ìwọ ara wọlé ṣe ìjọba yìí oúnjẹ olóògbé ìwọlọ́jẹ́ owó olówó ìwọ̀n lọ lọ́wọ́ tó gbé lóríṣiríṣi tí arámọ́sí yọ̀nà kà á kalẹ̀ fún arámọ́sí wa sọ̀rọ̀ ìgbé à tí gbogbo tó olóhùn ṣe òun ṣe lóòótọ́ ṣùgbọ́n wo ẹ̀mí náà lọ pàṣẹ sí i torí tó ọ̀bà sí bí arò ìdá ṣe nàná ìwọ náà ló ṣe rọrùn nígbà tí ẹ̀mí àtàrà bá ń ta fúnra wọn lọ́dọ̀ ọmọ ẹ̀ lẹ́nìyà ọlọ́wọ́ àwọn màláíkà kan ibi kọlọ kọlọ sẹkú ọ̀rọ̀ yẹn lára àwọn méjèèjì mẹlẹka yọ wá dé yọ wá sọ yìí pé ìwé ẹ̀mí ìwà àpèjúwe yìí bí èèyàn méjì wá yẹn ìkànnì wọn ọjọ mọkàá mọkàá nínú ẹlẹ tí ò lè dìde agbára ti bá ojú ibi tó bá jókòó sí ibẹ̀ náà ni ọwọ́ àtìlẹ́yìn tilẹ̀ ìmọ̀ àti ẹ̀wá lẹ́yìn pálá dàlú. ẹnì kejì òun náà orí ìgbàgbà ṣùgbọ́n léèrè ó lè ó lè yẹ ó lè lọ ó lè bọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ bá ní òrìṣì ní òrìṣì ní ọlá ní òṣèlú wúbi gbà bí wọ́n á jẹ́ pé wúwà bẹ́ẹ̀ lọ́n lọ bí ọ̀nà báyìí ní bá bá sí ibẹ̀ ní ọ̀nà ó ṣùgbọ́n kò inú ọgbà ọlọ́gbà ni ẹ ti bára wọn ẹ tí ò lè dìde inú ọgbà ọlọ́gbà ló wà ẹ tí òun lè rìn ó lè lọ́wọ́ lè bọ̀ ó kò rí na inú ọgbà ọlọ́gbà ló bára rẹ̀ ẹ tọ́ wá rí na tí ò lè dìde ó ní a ah, òun rí èso kan ní ọgbà yìí tó sì da fẹ́ kéèyàn jẹ ọgbà ọlọ́gbà yìí ah, ìkejì ẹ̀ náà wá sọ pé gbóhùn tiẹ̀ rí na wọ́n lè wọ́n lè gbé ọrùn kó wọ́n gbé ọrọ̀ rẹ̀ wọ́n tó rí náà kó wọ́n fi lè ká lọ́ba tó ti yá sọ̀dọ̀ náà bá fẹ̀ fún lọ́ba tó yẹ bá lọ kí sòrè sò mẹlẹ́ka yẹn wà tí wọ́n rí pé àwọn méjèèjì bá jẹ àti ẹ̀ńtọ́ka àti ẹ̀ńtọ́gbẹ̀yàn mẹlẹ́ka wà pé ìgbé ta ni ọkọjá àlà rẹ̀ nínú àwọn méjèèjì ẹ̀yin ẹ̀sìn ìdájọ́ ẹ̀mí àtọ́rọ̀ tọ̀tọ̀ abéjèèjì ni abéjì kọ́sípírẹ́sì kọ́sípírẹ́sì ni ẹ̀ wọ́n ti wọ́n ti tẹ̀ wọ́n ti tẹ̀ wọ́n ra wọn lẹ́yìn ẹ̀yin ẹ̀ mìláìkọ́ àtọ́kọ̀ ẹ̀yin ẹ̀ ìdájọ́ láàrin ara yín àtẹ̀mí àtàrà iná ni ẹ̀ lọ́jẹ̀ mi ṣùgbọ́n náà yóò tó di alẹ́ ìgbà kíá tọ́lọ́kọ́ sàbọ̀ mo sì ti wáyà ọ láyé àti pẹ̀lú ilé láti parí kókó ẹlẹ́kọ̀ọ́kànlá nípa ìṣesí àwọn káàkiri níjọba ìkìyàmà oríṣiríṣi ìyàn tí ó ṣẹlẹ̀ láàrin ara wọn. ìṣesí ẹlẹ́ẹ̀kejìlá tí ó ṣẹlẹ̀ sáwọn kèfèrè níjọba ìkìyàmà òun náà ni wípé àwọn káàkiri ìwọ ọmọ tàmá wọn mọ sàgbéǹde ìpè káwọn ó sì padà sílé ayé ìwádìí dáa kó lè bá jẹ́ pé àwọn tí ń ṣe àwọn lọ́nà táwọn ń tẹ̀lé táwọn ń sìn àwọn òtí ẹni báwọn ṣe pọ̀ mọ́ nígbà táwọn bá délé ayé kódà ìmánì àwọn yóò ju àwọn táwọn bá bá bẹ̀ lọ nípa pé àwọn ti máa mọ̀ dájú ìjẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tó lè ṣe ṣe bí kò lè ṣe ṣe nígbà táwọn ìpìyà àwọn bá ti dé ó ti dé nù èyí ní padà sẹ́yìn mọ́ ọlọ́run bá sọ̀rọ̀ ní suratul Baqara àyà one sixty five títí dé one sixty seven ọlọ́run bá lè gbọ́dọ̀ sọ yìí pé wà nínú nọ́ọ̀sì máa ń yẹ tẹ̀sílù mi ń lè la àmì dáadáa yòókè dúró lọ́run ká tó gbé la wal ladina amanu ashaddu hubban lillah. ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار ألقى سبحانه ومن الناس أمبنوا مبنين يسبقوا أمبنوا من يتخذ من lillahi andada ẹ tó ṣe pé yọ máa mú àwọn olùkún bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run ó sì máa pátá fúnra wọn ó ń sin lọ́run ó tó ń sin nǹkan kí méjèèjì ń tàkọ́ra wọn àbí òjì ẹ̀sìn lọ́run nǹkan kí ní sí lẹ́yìn ọlọ́run ìlú náà tí ọ̀dà ni yòókè tó dàrún kàwé òbẹ̀lá wọn nífẹ̀ẹ́ wọn ìlú òkè tó yẹ kó wọ́n ní sọ́rọ̀ láàbọ̀ àwọn èèyàn fẹ́ràn wọn wọ́n fẹ́ràn ṣẹ̀gbọ́n tí bá wọn bí ya oríṣiríṣi bùkátà wọ́n lẹ̀ nínú àmọ́nú aṣàdúró balẹ̀lá àwọn ọmọ mi ní òdodo àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ táwọn èèyàn ní sí òòsàn wọn lọ. ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله وأن الله شديد العذاب tọ́ba lọ jẹ́ pé àwọn tí ẹ jẹ́ alábòsí àwọn káàbìrì tí ẹ bá lọ rí pé ìyá ọlọ́run tí ẹ bá fojú gbá ní ìyá ọlọ́run ni wọ́n mọ̀ pé agbára ọlọ́ọ̀ba nìkan ló ní agbára wọ́n mọ̀ pé ọlọ́ọ̀ba nìkan ló ní. ṣùgbọ́n nígbà wọn ò tí ì ìyá ọlọ́run ni ẹ tún lérò pé ẹlòmíín náà tún lágbára tó lè ṣe nǹkan lẹ́yìn ọlọ́run wọ́n wá ń sin àwọn nǹkan yẹn wọ́n fi ọlọ́ọ̀ba nìkan lálẹ́ èdè tabarọ́ àlẹ́ àsìkò ń bọ̀ nígbà tí àwọn tí wọ́n bá jẹ́ olórí táwọn èèyàn tẹ̀lé tí wọ́n máa mọ́wọ́ mọ́sẹ̀ mìíràn lẹ́yìn iná tábàrà òun. kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wọn ìgbé rárá o ẹ̀tẹ̀lẹ́ tẹ̀lé wa ní ìfẹ́ bá ilẹ̀ ti ṣe náà lẹ́ sí àwọn àwọn ọba yìí sí o ẹ bá ti kú ìyá àwọn wàrà àwòlẹ̀ àgbà tí wọ́n bá fojú gbẹ́rẹ́ ní ìyá gbogbo nǹkan tí máa ń sóyìn àpọ̀ tí máa ń jẹ́ ìrànlọ́wọ́ láàrin ara ẹni gbogbo sì dá tán láàrin ọjọ́ ìdàgbé yálà ọjọ́ gbọ́n rẹ ni ọjọ́ àbúrò rẹ ni ọjọ́ bàbá rẹ ni ọjọ́ ìyá rẹ ni kò ní sàǹfààní kankan fún ọ kódà bọ́ sọmọ rẹ ogun ọ̀nà ọmọ lọ tiẹ̀ lọ́tọ̀ ni pé tèmi tó mi o tèmi tó mi o ìwọ náà máa tiẹ̀. ọjọ́ gbà ọjọ́ ẹ̀ńtọ́ náwó lé lórí abẹ́ńtọ́ náwó lé ọ lórí nítorí ọjọ́ ẹ̀ńbẹ̀ gbogbo okùnfà tí máa ń sóyìn àtọ̀ iná ẹ̀mí ọ̀dà fún ìjọba nàìjíríà bí ìgbà tó ti pé kò sí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ti dọ̀rọ̀. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا àwọn tí a ti pọlọpọlọ àwọn tí a ń tẹ̀lé àwọn èèyàn kan tí a fi sọnù tí a fi sìn tàbí ilé ìjọ wọ́n wà á sọ pé láwọn àdìdàlá kàrọ̀ra tọ́ba ọ̀rọ̀ ní ìwé ọlọ́run kó o ti ẹ̀já padà sílé ayé fanatábà rọra àmì ní ohun. níbi ayé ọ̀nà àdó tí wọ́n á bẹ̀rẹ̀ àti ní báwọn sí mọ́. kàmá tàbà rọra omi nà báwọn náà ṣe bá wa ṣe máa lòdì tí wọ́n rárá o àwọn tí wọ́n wọ́n ṣẹ̀ ń bá wa. kàdáàlìkà yìí ni ọ̀làwù àmàlàwù kàbàrà ti ní alẹ́ yìí. ọlọ́pàá ti gbọ́dọ̀ láti tọ́lọ́ yóò jẹ àbámọ̀ fún wọn tí wọ́n máa pé àwọn ìbámọ̀ ti ṣe bẹ́ẹ̀ àwọn àbámọ̀ ti sin àwọn nǹkan wọ̀nyí wà máa ń lò ó bí sọ ọ́nì tí ìnà ìnà nà ọlọ́run ní àwọn èèyàn yẹn wò ní jáde kúrò nínú náà láéláé nínú náà ni wọ́n wà. bẹ́ẹ̀ náà lọ́dún tó bá sọ̀rọ̀ lórí eléyìí náà nínú suratul An'am àyà twenty seven títí dé thirty lórí wípé àwọn káàkiri yìí tọ́wájú ọ̀tẹ̀ tí a máa nígbà tí a bá rí ìyá tí ó jẹ wọn àti dínà tí wọn kò sí wọn máa tàn máa wọn máa lágbèrè káwọn oníbàdà ayé ayé káwọn lọ lọ lò kò sì ṣeé ṣe má. ọlọ́pàá àlejòọ́lá ọ̀rọ̀ ń sọ fún wa nínú Suratul An'am àyà twenty seven títí dé thirty two ìpè wàláwù tààrọ̀ ibi wo ètò àná náà faqalu ya laytana nuraddu wa فبآيات ربنا ونكون من المؤمنين بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون فقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا فذوقوا العذاب بما كنتم تكفرون قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ó sì jẹ́ kí wọ́n dá wọn padà lé ayé táwọn wà níbi ayé ọlọ́run kankan rọrùn gbà táwọn wà níbẹ̀. àti ayé àkàwéyà àti ayé àkàwéyà ohun àmì tọ́lọ́run ti ń bẹ lórí ilẹ̀ tọ́lọ́run ti dá kabẹ̀ tó fi ẹkẹ ẹmọ ọlọ́run lọ́dọ̀ àwọn onípe kankan rọ bẹ́ẹ̀ náà ni gbólóhùn tọ́lọ́run tó bá ìfọ́ àwọn ànábì ọlọ́run àti olùdókè àti àwọn ọmọ sàṣálà àwọn onípe kankan rọ ọlọ́ọ̀bá àdìgbọ́lá sọ pé wọ́n náà kú náà mi náà mú mi ní àwọn káàkiri wọ́n sọ pé táwọn bá padà alẹ́ ayé àwọn òní ti ayé àtúntàn rọ́mọ́ ayé olúwa wa ti tọ́jú wa wọ́n náà kú náà mi náà mú mi ní. àwọn àwọn nínú àwọn tó ní gbàgbọ́ òdùdú sọ́lọ̀ ọlọ́run wa sọ pé balibada àwọn máa ká àwọn ìlòkù náà ń bọ̀ ìdí àwọn ìpamọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ àṣẹṣẹ̀ náà ìtì àti pamọ́ tẹ́lẹ̀ ìgbàgbọ́ òdodo tó yẹ kí wọ́n ní tí wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ ọ́ ní sí ìgbàgbọ́ tí wọ́n ní tí a fi ń sa ìdá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pa ìdá orí àìdá orí ìbàjẹ́ làwọn wà ní sí wà láwọn olùdúró làwọn àbúrò ní máa ń dúró wá ní. ọlọ́run bá dégbé láti tá a bá pa tá a bá sẹ́ni wọn padà sí ayé à irun tí wọ́n ti tẹ́lẹ̀ iná ni wọ́n mọ̀ sí. níta akọ̀ fún wọn pé kí wọ́n mọ̀ sí nǹkan náà ó tó wá máa ṣe kí ló dé tí wọ́n fi máa ṣe ọlọ́run ti ní ó ti ní súnà rẹ̀ lórí ilẹ̀ ó ti ní tó ṣe ká ó ti ní tó ṣe kalẹ̀ sórí ilẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí tó wà ní sọ ẹ̀kọ́ bá rẹ̀ sọ ẹ̀ Muslim lápò Muslim àti nusa kan nù Bukhari òtí ọlọ́run sọ̀rọ̀ àfẹ́ pé حفت النار بال بال بال الجهاز الصعب يكون wàhálà pàdé náà bí shahawat ọlọ́ọ̀bà àdìgbọ́lá ó fi àwọn nǹkan tọkàn kọ tọkàn kórira tọkàn ọmọ kékeré yìí mú ọbẹ olófin yípo àdìdẹ́nà ṣùgbọ́n iná àwọn tí ẹ̀mí máa ń fẹ́ tí máa ń dùn tí máa ń dùn lẹ́mìí lọ́lọ́wọ́ àbí yípo náà nínú ẹgbàá wa ni ọlọ́run fi gàgà pẹ̀lú àwọn nǹkan ofe ọ̀fẹ́ láti máa ṣe olùgbà tó ọba wa ṣe tó kọjá abẹ ló wá já sáàtì náà gbogbo àwọn ojúkòkòrò nǹkan tí máa fà yàn lọ náà ilé yẹn ọmọ rí bẹ nígbà tí wọn náà bá wá kẹfún sí ọ̀dà bẹ kọjá ṣùgbọ́n dá ilé ayé ìmọ̀ láti jọ ọmọ bá ti bí yóò ti máa gé ẹ ẹ ẹ ní ẹni pé ibi tó ń wà ó fún ibi tó tún wá ń báàgì náà ọ náà tó gbẹ fún ẹ̀yìn tó ibi tó wà ó fún ju ibi tó fẹ́ wà yìí lọ ibi tó wà ń tẹ́lẹ̀ nìkún ọ̀rọ̀ ayé padà lọ títí ọ̀rọ̀ ní kan kò mọ ọ̀sán kan kò mọ orú kan kò mọ pé ẹ̀mú yẹn kan ṣùgbọ́n pọ̀ wá dé ní ayé tó tún wá gbá ìdúnyàn lọ ẹkún lọ́dún wa fi sẹ́nu tó ń tí kó ṣe gba ayé tó ilé ayé yìí ààyè fún mi fẹ́ tí ọba tí ọba ọlọ́run ti gbáyé ká ńgbà ọba bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ yọ bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ pẹ̀lú pé yóò mọ̀yàn yóò mọ̀yàn yóò mọ̀yàn ọyàn tó fi bẹ̀rẹ̀ ń ọyàn aláàlì rẹ̀ tí ò sí èméjì bẹ̀ màmá rẹ̀ ní ní fún ní tìdúnú tìdúnú gan màmá rẹ̀ ní fún bí ọba mú gan màmá rẹ̀ kò máa rọ̀ pé àwọn tí ń jọyàn yòó kó ẹjọ́ mú bí ẹjọ́ mẹ̀gbẹ́ bí ṣùgbọ́n àti bí aláàlì iná ni ó ti mara dàgbà lọ ńgbà ti síbi kan ni ó mọ òwe bí aláàlú yóò tó mọ àgùn ọ̀wá ọyàn náà lọ́kẹ́ ń fún ọyàn iná lọ́kẹ́ ń fún ló jẹ́ kí fún òrè ọjọ́ pé yọmọ ní fún wọn jẹun ìṣesí pé á jẹun bó fún wa nínú ara wa nínú ìgbésí ayé wa bẹ́ẹ̀ náà ló tún jẹ́ lọ́nà mi oúnjẹ làwọn èèyàn mi wá tí wọ́n fi ń jẹ oúnjẹ làwọn èèyàn míì wá tí wọ́n fi ń pààyàn oúnjẹ làwọn èèyàn míì wá tí wọ́n fi ń kó dúkìá oníjà tí wọ́n fi ń jalè bẹ́ẹ̀ náà ti lóríṣiríṣi àwọn nǹkan tó lọ́n ṣe sí ayé ìtọ́jú ẹ̀kọ́ ojú gbogbo so á kọ́lé ni á níyàwó ni á bímọ ni á wọṣọ ni á níkó ni bó ṣe jẹ́ àǹfààní lẹ́gbẹ̀ẹ́ kan ó sì jẹ́ fìdí lẹ́kọ̀ọ́ gẹ̀dẹ́ ni ẹ̀ àfi ẹ bá jẹ́ mú mi ní òdodo ní ọ̀rọ̀ àwọn gbogbo àwọn kíni wo ewé àfikún ọ̀rọ̀ fún òfìsè tọ́lọ́run tọ́ba ti ṣe tọ́lọ́ ní ó fìdí èrè rẹ̀ láti yá ṣùgbọ́n tọ́ba ti lọ pẹ̀lú àwọn ará ilé ayé a ibi tọ́rọ̀ rẹ̀ ó gbà sínú ọlọ́run bá nìkẹ́ láti sọ fún àyè ṣe ọlọ́run bá nìkẹ́ láti fún àyè pé wàlá òòlù làánù ìmọ̀ràn òwò àyè tàbá táwọn káàfin tó ti ní àṣẹ bá ti rí ìyá láti yá mà tàbá ní á wọn padà sílé ayé níta ni wọ́n mọ̀ ṣeun iná ni wọ́n tó máa ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn nígbà tí bá ń jẹ́ ìyàlọ́ lọ́mọ tí àwọn bá ti lọ náà yóò tún ti nǹkan mi ni ó máa ṣe èèyàn mélòó lọ́jọ́ pé láti kò tí ọlọ́run tọ́nà tọ́nà ń fara ní ìgbà náà lọ́wọ́ amúra sẹ́sẹ̀ ó kéré kódà kò jẹ́ tọ́jú ìgbà náà ni wọ́n máa ronú pé ah, kò sí wọn ti ìjọba ètò ìgbóyè ọlọ́run lè sàánú mu bàbá wa ti di lọ́dún báyìí ah, ó tó bẹ̀rẹ̀ nù ọlọ́run tó sàánú ẹ̀ wà lọ́wọ́ dùdú làánú lè máa nù wò àyẹ̀kọ́ a bá dá wọn padà lé ayé ẹ̀ ẹ̀rú wà bẹ́ẹ̀ lórí wípé ọlọ́ọ̀bà àdìgbọ́lá ayémọ̀ ní máa ń ká ó nímọ̀ sí tó ti ń bẹ̀rẹ̀ ayémọ̀ máa ń tẹ̀lé fún un ó sì nímọ̀ sí ti ń bọ̀ tí ò ti ṣẹlẹ̀ ayémọ̀ máa ń dáwó ká ní ìgbẹ̀yẹ̀ fún un ọlọ́run bá sì nímọ̀ sí tó bá ní pé tó bá tiẹ̀ ṣẹlẹ̀ gbòòdì oṣù rí ìtumọ̀ ẹ̀ náà ayémọ̀ ká ayémọ̀ máa ń ká wọ́n máa ń tẹ̀lé fún wọ́n máa ń ká ní ìgbẹ̀yẹ̀ ọwọ́ agbé gbogbo ẹ̀ lórí bọ́lá ọba àdìsẹ́ láti fẹ́ kó sì ẹ̀kọ́ máa wà ẹ̀ yẹn ní pé ọlọ́run ọba àdìsẹ́ ọlá ọmọ àmọ́ sí ìrìn àjò akọ̀ọ̀kan ní ìtọ́jú pé tá a bá ti rìn báyìí àní padà sẹ́yìn mọ́ tá a bá ti rìn báyìí àní padà sẹ́yìn mọ́ àtòkànlá wà lẹ́yìn ádámù àdìsẹ́ látọ̀sára àní padà abẹ́ mọ́ àtòkànlá wà ní oyún tá a gbé gbèsè kúrò ibi tí ó ti rè tí ó ti tọ́jú lọ́dọ̀ obìnrin wa Eh, torí ẹlọ́lọ́ sọ pé nìsá òkun harikula àwọn obìnrin bíi farmland yìí ni bíi ilẹ̀ oko yìí ni ṣe ilẹ̀ oko ni ó ní èso ni nǹkan ni ó ní èso àgbẹ̀ ni ó mú èso lọ síbi ilẹ̀ oko ni ọ̀wà agbóhùn tó bá wù síbẹ̀ ọkùnrin òun náà ló ní olóni reproduction ṣùgbọ́n fabricator bíi tẹ́ẹ̀ fi fabricate jáde àtàwọn míì báwọn obìnrin ṣe rí nìyẹn ọlọ́run àsìkò kan làwà ní ọ̀dọ̀ ádámù alẹ́ sàlátù sálám bára di àsìkò kan làwa náà wà ń bára di àwọn ọkùnrin tí wọ́n bá tí wọ́n súnmọ́ ìyá wa táàbí dọ́kítà mi dèèyàn àsìkò kan làwa ní inú ìyá wa kò sí kankan tá a padà ẹni mọ̀ bẹ́ẹ̀ àsìkò kan ìlànà alẹ́ ayé àtúndé padà sínú ìyá wa mọ́ kódà èèyàn ti dàgbà tó kérékéré tá rẹ̀ kéré tó wá dàbí bèbí kò lè padà nù ìyá rẹ̀ mọ́ so ẹ̀ẹ́ àsìkò kan ìlànà kúrò nínú lórí ìyẹ̀pẹ̀ táàbù bọ́ọ̀lù sàárè ilé ayé wò tó ṣe padà sí mọ́ àsìkò kan láàbù kúrò nínú sàárè láàbù sí gbangba ìdí àmọ́ sàárè wò tó ṣe padà sí mọ́ ẹ̀ ọlọ́run wa sọ pé wọ́n lọ rúdu làádú lìmọ̀ nùkú àyẹ̀wò tá a dá wọn káàkiri padà sí ilé ayé bí a ṣe ń wúlò ìta ni wọ́n máa ṣe iná ni wọ́n tún máa ṣe ìyẹn bí alimọ̀ máa ká ni wọ́n máa fẹ́ wúlò ọmọ aláwọ̀ká nìkéyìí rẹ̀ kú nù ọlọ́run bá mọ títí ń bẹ àti tí ó máa bẹ àti tó fẹ́ gbé káàtì ẹ̀ tó bá ń bẹ kó ní òṣèré ọlọ́run bá lè lọ láti mọ̀. wàyí náà àgàbíbú ọlọ́run bá lè gbọ́lá ní àwọn káàbìrì yẹn dájúdájú òkúrò yẹn ni wọ́n irọ́ ni wọ́n pa wà kọ́ọ́lù iní híyà ìlà àyà dùnìyà wàmọ́ náà ló tí wọ́n wà ní ayé ìtì ọ̀bẹ̀nu wọn sọ àti wá wọn àti òye wọn àti ìbálòpọ̀ wọn ìtì ọ̀bí sọ ní pé ìní ìyá ìlà ayára tó nà dúnìyà kò sí kíní kan ju ìgbésí ayé yìí lọ wọn ò gbà pé àjíǹde kankan bẹ ní gbogbo bí wọn ṣe ń ṣe àtọ̀rọ̀ wọn ti ń sọ wọn ò gbà bá jíǹde ń bẹ ẹ̀ ń bá gbà pé àjíǹde bẹ ṣe bí yọmọ òun àti òbí bá níjọba ìkìyà wọn ò gbà pé àjíǹde bẹ wàláwó tààrọ ìdíwó kẹfù àlẹ àrọbìnrin ìyá nàbì tọba ni wọn gbàtà bá dá wọn lọ́dọ̀ ọlọ kọrọdà àlẹ ìsàrà àdá abẹlẹ káàkiri ọlọ́rọ̀ ọmọ ọmọ ẹgbẹ síkè èso òdodo lélẹ ìbí ìyẹn ọjọ́ àti ilé kọọlù gbàdá òní òdodo ní àwọn tó ojú rí wàrọ bìnnà àwọn àwọn gbàtà tó fi tó òdodo ní kọọdà bímá tuntun tẹ̀kọ́ ọlọ́run bá adigunla yọ wà máa sọ fún yín pé ẹ máa tọ́ ìyá àdúgbò ẹ máa jẹ́ sàǹsàn nítorí ìsìnkè ìbílítẹ̀ ẹ̀sìn sọ́nà ọlọ́run tó ń bọ̀rọ̀ rẹ lọ onípàdé sọ̀sílà lẹ́ni iná ká dàbò bílẹ̀ kọ́ ilá yìí hátà ìdáadá àti òmùsà àdúgbàkítà tá ń kọ́ lu yà àsọ̀rọ̀ dáná aláàmà bọ̀rọ̀ láti náà bí yá ọlọ́run dáhùn ìyẹn ká ti ṣòfò wọ́n ti wé sí táwọn ara wọn wọ́n ti sòwò tí ò lérè àwọn ọmọ nìyẹn alẹ́ ní ilẹ̀ káńtà fún ìpìlẹ̀ kan ìlà àwọn tí ẹ pé pípàdé ọlọ́run tí wọ́n fi rọ fún nígbàgbọ́ sí kàtà ìdáadáa àti mọ̀ọ́sá àtúbọ̀dọ̀dà ti àdínlé wá bá wọn lójijì àbí òpin ayé ni wá bá wọn lójijì àsáàkù nínú Kùránì ọlọ́run a máa òpin ayé àti máa fún àjíǹde àtàlàyé lọ́pọ̀ lórí ẹ̀ lẹ́sìn yìí kọlu ya àtàtàna tajì débàdé wọn wà mọ sọ yìí pé àbámọ̀ àwọn orílẹ̀-èdè yìí ó ẹwà ìní èèyàn ẹwà àwọn àbámọ̀ táwọn ń ṣe aláàmọ̀fàrọ̀rọ̀tìnà ìhà lórí táwọn ṣàṣe ètò nípa àjíǹde àwọn òmúralẹ̀ gbogbo dáadáa fẹ́ káwọn ṣe àwọn òṣè aburú làwọn tó kó sí ẹrù ẹ̀kọ́ yẹ káwọn ṣẹbọ ẹbọ làwọn ń ṣe kùlà. وهم يحملون أوزارهم على ظهورهم ọlọ́run bá wàá sọ ẹsẹ̀ wọn yóò sọ di ẹrù àwọn yóò sọ di fún wọn wọn wàá pọn lẹ́yìn wọn ó gbé lẹ́yìn ọlọ́run bá nípa lọ́sọ pé àlàáfà àyẹ̀sẹ̀rò nítawọ̀ èèyàn tí wọ́n wù ní wà ní ẹsẹ̀ ọmọ òdúró pọ̀ o wà mọ́lẹ́ká yà á tún dúró ní ìlà ìbò ń wọlé wọlé dáhùn ní àkìrọ̀ tó fẹ́ irú lè lẹ́yìn náà yàtọ̀ àfẹ́lẹ́ àdàkù àkìlún ẹjọ́ náà fi parí rẹ̀ abala ta àkìlún ṣètì bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ aka yìí ọ̀wá fi mọ lọ́rọ̀ àwọn kèké yìí máa kí àgbo lè ba sàmìlà níbẹ̀ gbogbo ìgbà kan náà lọ́wọ́ ìgbà ń dábí dúró pé kọ́lọ̀ sọ́mọ̀ sàánú wa pẹ̀lú àlámọ̀ ilé ayé ọlọ́run bá alẹ́ ìkẹ́ ọlọ́sọ pé wọ́n mọ̀lẹ́ káyà láti dúnìyà ìlànà ìmọ̀mọ́lá ìṣẹ̀lẹ̀ ilé ayé kọjá kíní kan ju bí ìgbà tí èèyàn ṣeré lọ àbí èèyàn sábà dá bẹ́ẹ̀ ni yára ṣe sẹ́gmẹ́ǹtì wo lẹ fẹ́ wò lórí ayé tí ó dàbí eré tí ó dàbí àwàdà tí ó dàbí ìdíwọ́ lásán lọ síbi ìtọ́jẹ́ kókó gan-an torí ìtọ́jẹ́ kókó náà là bí àwọn kéèyàn oore kọ́sọ̀ọ́re kó níbi ire gbé táwọn bàbá máa ṣàdúrà kọjá kókó lórí ayé ní dáadáa kó sì lórí ìtàwé yìí so èyí tọ́jẹ́ kókó jù náà lọ gbogbo nǹkan yòókù tó wá wà ní ayé lẹ́yìn ìgbà náà àwọn láìbò wà lọ ìtì máa ń mi ṣeré tí máa ń mi lọ tí ò ní dédé yàn ó tètè lọ bí wọn lọ ẹwọ méje tèsì tí bá tẹ bá ń ṣe ìwọ ọmọ ìlú bá ń jẹ jíjẹ wa tí ọwọ́ agbowó lọ́wọ́ yín kọ lọ bá yíra màlà wa ọwọ́ ara wọn ṣe ń gbá bọ́ọ̀lù ọ̀rọ̀ àwọn ṣe ń ta dúdú ọ̀rọ̀ àwọn ṣe ń nígbà tí ẹ bá wá ka bébí bá pa yín bébí kẹlẹ bá bí bẹ́ẹ̀ díẹ̀ jáde wọ ọmọ ẹ̀jẹ̀ bá wá ka bóòdù sí lára yìí. wà á mẹ́lẹ́ ká yà á tó ní ya ilà aláìkú wọlá ilé ayé ọ̀jẹ̀ kìíní kan ju eré àti dídì lọ́rọ̀ tí ọ̀dọ̀ eré níjọ́ kìíní àná ẹni bàbá ìní àti yín lọ́pàdé mọ̀mọ́ ọlọ́run ẹ̀ ti yàwó ọlọ́run ẹ̀ ti gbìyàwó wọ́n bá ti gbìyàwó wọ́n sún mọ́ra lọ́mọbádé inú wọn bá dùn ìgbà ọmọdé dé o ọmọdé àrètí náà rè ọkùnrin obìnrin ńgbọ ọ̀yá sùkúù ya nọ́sírì kódà àdúgbò nọ́sírì gan kéèjì àgbélẹ̀gbẹ̀ kírẹ́ṣì kéèjì pírẹ́pù ẹsẹ̀ o lọ́ba lọ́ba bára báyìí fún wọn bára wọn bára àwẹ̀ fún onídàbà lọ ọmọdé ò tí ì mọ bó ṣe ṣe kọ wá mọ ọmọdé ò tí ì mọ wá mọ láti dẹ́yìn náà tẹ̀lé ọ̀bá ọba ọkọ̀ lọ́dún méjì lónìí tẹ̀lé ọba ọkọ̀ ọgbẹ̀ wáyà ọba ní láyé àtúntò ní ìlà láyé òǹkọ̀lá. eré eré àtàwàdà láti máa ṣe nìyẹn inú ọmọ yọba bọ́ nọ́ọ̀sì yọba bọ́ pírámàrì yọba ní sẹ́kọ́ndì yọba ẹ̀dáhùn oríṣiríṣi yọba tó ní wáyé ìlọ́yà yọba tó ní dáhùn ní nígbà wáyé pàtó yàwó àti gbàgbé rẹ̀ yàwó àti oníṣẹ́ dáadáa wàhálà ìfàṣẹ lórí rẹ̀ yóò tó dájú ó ti ṣiṣẹ́ tó gbowó sí ẹ̀wọ̀n ní wàhálà ní ayé láti dúdú ní ara ìlà aláìlọ́ ńlá. bàbá àkọ́kọ́ àtìyá àkọ́kọ́ àwọn tó ti lọ ọ̀dọ́ lọ òrìṣì yóò wúlò àlọ́ àgbẹ̀ kan látó fi ránṣẹ́ sí wọn ìwọ náà wá ń bá tọmọ rẹ̀ ẹ́ sílẹ̀ sí nígbà tí wọn bá tó wá bá débi rẹ kan wọn ló tó lọ ọ̀dọ́ lọ wọn tó lọ tó máa ń dùn ní wọn máa ní ayé láti dúdú ní ara ìlà aláìlọ́ ńlá. ìgbésí ayé ìkọjẹ́ kíní kan ìgbà tí yẹn ń ṣe ìgbà tí yẹn ń sáwàdà yìí ńgbọ̀bọ̀ nígbà tó bá wá jáde sábì kìí àmọ́ ẹ̀ ẹ̀ lọ́wọ́ àmọ́ pé yẹ o ti bọ́ sí gbèsè ayé gbére ilé ayé kákan kọjá ń bẹ̀ lásán ni tọ́lọ́ nǹkan sànù wa o ọlọ́dún wa mọ́lẹ́ káyà láti dúnìyà ìlà aláìwọ́ ńwọ́lá ìgbésí ayé kọjá kìíníkà ju eré àti àwàdà lọ eré àti àwàdà ilé yan ilé ẹ bá jẹ́ mú mi ní òdodo ni ọ wà á tètè máa fura ha mọ́mọ́ jẹ́ kí ilé adé yìí mọ́tò jẹ́ gbé mi lọ kó di mi lọ́wọ́ ti àlìkíyàmà ẹ̀ ọlọ́run bá àlejòlá ó fi ilé ìṣẹ̀mí ilé ayé ó fi wú eré àti àwàdà àti tí ń dín mi lọ nítorí àwọn ojúkànnà kan nínú ẹ̀ nínú ojúkànnà yẹn òun náà ní pé ilé ayé bó ti lè ogún tó kò ní pẹ́ tán bẹ́ẹ̀ náà ní eré tó ṣe lọ ọ̀rọ̀ pàtàkì ilẹ̀ náà tọ́wọ́ wa ń mú nǹkan tó dé ojúlówó tó kó o ṣe gàgà bẹ́ẹ̀ náà sì ni àǹfààní tí ń bẹ lára eré àǹfààní ń bẹ ń bẹ o ṣùgbọ́n àǹfààní ẹ̀ kéré yàtọ̀ sí nǹkan tí kìí ṣeré bẹ́ẹ̀ náà nílé ayé àǹfààní rẹ̀ kéré àfi téèyàn bá ti ṣe ìbáàdà fọlọ́ ní àǹfààní ẹ̀ fún òyìn ni ọlọ́run fi ọlọ́run fi lé ayé ó fi gbé eré nítorí jíjẹ pẹrẹ rẹ̀ ntọ́jẹ́ gidi kó o mú ṣe wọ́n bẹ́ tà nípa ọmọ ṣeré lọ bẹ́ẹ̀ náà ní kó mójútó àlìkìyàmà wọ́n bẹ́ tà fún ọdún pé kọ́ wá bí sí pẹ̀lú nǹkan ilé ayé tó ẹ pé ilé ayé ojú ọ̀la tuntun wọn lọ lọ́ọ̀ni anabi wa sọlá àti wa sọlá fún ọkùnrin àti ìsìnká ó ní lọ́kùnká dúnìyà tùsáwé ìdáná àbárò máa ṣe ìgbà mi nínú ọkùnrin ní àkáàkùn òṣèlú bàtà náà àwọn kàmá fọlá sọlá àti wa sọlá ó ní tó wá sí ike ilé ayé tá a wà yìí ó ṣe déédéé ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ni káàkiri ìbàtí omi ìyẹn ni pé káàkiri gbádùn ilé ayé ọlọ́run ọlọ́run alẹ́ ayé òsì kò tó nǹkan bá wà ní ọlọ́run tọ́ba ti rí yóò ṣe dé ó wé oní wéètì ọ̀là kan ní lọ́dọ̀ ọlọ́run débi pé ó tún yẹ ẹ̀kọ́ ni yẹ kan nù yẹ ẹ̀rọ káàkiri ìgbà tí yóò wé kankan ṣùgbọ́n náà bọ ọkọ̀ káàsì òun kankan ní gbogbo ẹ lọ́dún bẹ̀ kó wò lè rí àrùn ìdàgbé lórí lálẹ́kì àmà ẹni tí ọba wọlé ń bọ̀ bá wọlé lọ́gbọ̀ wọ nínú tó ṣe tó ṣe tó ṣe bẹ́ẹ̀ ọlọ́mọṣà ni ọlọ́mọṣà aléwò náà bẹ́ẹ̀ náà sì ni nínú nínú bí abájọ tọ́lọ́ fi fi ilé ayé tó fi wé eré òun náà ní pé lè máa ń díyàn lọ́wọ́ bẹ́ẹ̀ náà sì ni a máa díyàn lọ́wọ́ lórí tẹ̀lé tọ́lọ́ ọmọ tó bá ti kún fún eré pọ̀jù àti pé wọ́n mọ́ṣáláṣí àti lọ́ọ́lé tí ó lójú wàhálà àní kọ́mi ẹjọ́ ọmọ ṣeré ṣùgbọ́n ẹ mẹ́jọ bẹ́ẹ̀ náà sì ni ọlọ́ọ̀bà àdìjọ́lá ó fi ìsẹ̀mí ó fi wé eré nítorí wípé nítòsí wípé ńgbọ̀ ọba yá tí ó kàn náà ni mi yóò dodo kò gbọdọ̀ jẹ́ kó jẹ́ kí ilé ayé kó jẹ́ kí ọwọ́ ńlẹ́mìí ọ̀rọ̀ wọn ṣe dènà lọ́bí àlọ́ ìròyìn wọlé ní fún wa ká ayé ìná sẹ́yìn ní náà yìí ọwọ́ àti wípé wà má àṣepìlá tàbí dáárì ilé ayé wo ilé ayé wo mo fẹ́ máa ṣàlàyé fún ọ máa ń sọ àfihàn àmì ẹ̀ńtọ́ bá lára àfíà nílé ayé ọ̀kan rẹ̀ ọba rẹ̀ tí ọba dé lára wà láàyè wà máa ń fi yá náà ẹ̀ ń bá ṣe wípé àìsàn ṣe àbámọ̀ ní ọmọ ní ọmọ ní ọmọ rẹ́mẹ́nu nínú gbogbo gbà wípé a mo bá ti ṣe gbá mo bá ti ṣàwò mo bá ti ṣe lé kódà ẹlòmíì ní kábàámọ̀ lè fi yókù nù wáyé nígbà tá ìsìn bá wọ̀. wàmí níta kọ́ra fi yé ákàdé ẹ bá ti rí pé kò sí tálẹ́ ayé orí ìbàjẹ́ ní ọmọ wa lórí pé a tó ń lọ wà ní lówó lọ́dún tó ń lò ní kọ́lé ní tó ń lò ní rámọ́tò ní tó ń lò ní wà mínísítẹ̀tì náà fi há fúkì lọ́dọ̀ máa tún wá fúkì ẹ̀ ọ̀rọ̀ ni ó lé òkè ìtúnà lọ́dọ̀ tó gbélé lọ. ìdààmú ìdààmú wàhálà tí wọ́n máa ṣe lórí ẹ̀ kì í ṣe kéke. fi halali alẹ́kì sáàbù sẹ́yìn náà ìtọ́jú aláàjì tó wá lórí nílé ayé ìṣòro tó ń bọ̀ wá sí ìlẹ̀ láti kìyà. inú àti ìṣìkan tá a ta létí àbí tó ta àwọn àwọn tálákò ti wà ní àjẹjẹ náà kó lówó tó dé tó tó ṣèṣirò náà lẹ́yìn wà fi harami àná tọ́ba jẹ́ kí haramu ló ti ẹ̀ wá jẹ́ òtítì òkun náà wọ́n lọ́n kọ́ sàánú wa àbúrò yíyá dúlíyà ọ̀lùmínà lẹ́kọ̀ọ́ ní ìwé wà á ṣíkú wa àtàlùmínà bẹ̀rẹ̀ ìlú kùsì mú bí sẹ́kẹ̀rì ha àwọn ọmọ wà lórí wàhùn mọ́ta àyè ìwúdàbílà àtẹ̀lẹ̀ ìlú yíyá dúlíyà ó ní ilé ayé lẹ́yìn ẹ̀ àpọ́nlùmínà lẹ́kọ̀ọ́ gbogbo tí máa kéré ilé ayé kéré jùlọ gbogbo tẹ bá òkè kínní ọmọ kéré òkè ọmọ kéré ilé ayé ó kéré jùlọ bí ní bá ti lè rú sókè tó kọ́ garí ọ̀gbẹ́ ní ìwò rẹ̀ tí wọ́n bá da yìí pẹ̀tọ́ pọ̀ sí láwùjọ ìbàdàn ní orílẹ̀ ọ̀gbẹ̀tàn kí wọ́n láǹfààní ẹ̀ bẹ́ẹ̀ náà ni ilé ayé òpin pọ̀wá débà ìsẹ̀mí ìtọ̀run iná ní ìrètí wa ìyà dúníyà akọ́lómìnà ìkọ́lí ibi wàhálà ṣíkú wa àtàlùmínà bẹ̀rẹ̀ ìdí ilé ayé nìyẹn ó pé owó tí kéré lọ ẹ́fàsì jẹ́ran ilé ayé sábẹ́lá owó ní wá ọlá ní wá ipò ní wá òṣèlú ní wá irú ẹni bẹ́ẹ̀ àtàlùmínà bẹ̀rẹ̀ ìdí ọ yẹpẹrẹ gbogbo ẹni yẹpẹrẹ lọ ìyẹpẹrẹ náà ni wọn pín ọ̀rọ̀ rẹ ìyẹpẹrẹ náà ni wọn kó oṣù fẹẹ máa ṣe ìbọlọ ló ló ṣèlú Ọlọ́run ní ṣèlú Ọlọ́run kọsà ló wáyé tòṣe ń mọ òbí ṣe ń tẹlé àwọn ọmọ àwọn ọmọ tó rìn mí fàwọn òtútà àyè ònàbílà àtẹnìlì ilé ayé yìí ó ti di àwọn ọmọ létí nítorí tí wọn fẹ́ wọn ò gbọ́ kankan náà lọrọ ya yọ wọn ò gbọrọ ọlọmọ wàtúrúmi ó ti ó ti ó ti ó ti di ó ti di ó ti fún àwọn kan lójú kò sí ní ẹrin náà rí ibi lọlọmọ ilé ayé ilé ayé ìsáyé wọn ò gbé lọmọ kọfà wọn kọ kàkà ìdí èrú ònàbílà àtẹnìlì wọn máa dààmú dààmú ni wọn máa yà sọ́dún yà sọ́sì tí ò ní sí ìtọ́sọ́nà kan wọn afẹ́fà fèrè lẹ̀ fún ẹ̀ àlìkìyà àpò oníṣòwò onífàkọ́ nínú wa sẹ́ni ló gbà ní àníhà wàyí ká lẹ́ka ìyísà àdàwà yìí fàkọ́ nínú ha ẹ̀ ń bá jókòó tẹ́tẹ́rẹ́ sílé ayé sẹ́ni ló gbà ní àníhà ó ń gá ní ó tètè mẹ́ wàyí ká lẹ́ka ìyísà àdàwà yìí wọ́n dàbí sójú kòkòrò lórí bí ó ṣe wà ní ayé òkìgbẹ́ni ẹ̀ kòkòmọ́ni gbogbo oríṣiríṣi ìyá ọmọ ti yọ bọ́tì gàdí ni gbogbo ẹ̀yọ́ wà gbogbo ọ̀la ni ọ̀wà tó ti bẹ́ẹ̀ pàpọ̀ ti ní wọ́n á ṣe ní ìgbàlẹ̀ àná ó ga nínú ẹjọ́ ti dìbò bẹ̀ kọ́nà kó sàánú wa ó fún wa ní àtúntò kan dáadáa ọ̀la ti tóbi ọlọ́run ọ̀la àlọ́ rẹ̀ ilé ayé ṣe ní nìyẹn ọlọ́ba tó wá wọn ní ayé àtún dúnìyà ìlà aláìlú wọn lọ ìṣẹ̀mí ilé ayé tí ó ti dìkan ìkọjá kìíní kan fi orí kọjá lọ wàlá ọdún àti tí máa dín nira wàlá dáhùn àkìrọ̀ tó kẹ́yìn olórí lẹ́ni náà yẹ dọ̀wọ́. ìṣe ilé kan ilé àdìkìyàmà àjíǹde òun náà ló lórí jù fáwọn tí wọn bá fẹ́ bọ ọlọ́run abala àtàkìlú ẹ̀yọ́ àti làákàyè ẹ̀yọ́ àti làákàyè ìkẹ́ ọdún sí ń tà sọ yìí. nígbà tí àwọn káàkiri yìí tí wọn bá wá ń tàn máa ń gbé kọ́nà ọ̀rọ̀ dá wọn padà táwọn ọlọ́run bá dáhùn padà lọ́wọ́ lòún ṣe dáadáa ọlọ́run bá lè jọ lọ́sọ̀ pé rárá o òun ò ní dáhùn padà lóun sì dáhùn padà náà kí ẹ ṣe tẹ́lẹ̀ náà wọ́n tó lọ sí ọlọ́run bá lè jọ rá ó sì sọ fún aláìsí tó kọ́ra yìí pé ìmáàyè tí ó gbúlò fún yàn ẹni ìmáàyè tí yàn bá ní lásìkò yẹ ó lẹ̀ kìí ṣe ìmáàyè ní lásìkò ti kọ́ ìgbàgbọ́ yẹ kéèyàn onímáàyè iná ẹ̀ nílé ayé tó jẹ́ dáhùn tẹ̀kìlì ní ìṣẹ̀yà máa tó ìsẹ̀mí àsìkò sẹ̀mí tọ́nà ń la àwọn nǹkan kan bò wá lọ́rùn náà kò lè ká sí nílé ayé rẹ̀. sọ àsìkò tó lé ní ìmáàlì tí ó wúlò rẹ̀ kìí ṣe ike ńgbà tí mọ̀láìka búwa wá lójú sí ọ kọ́ wá sọ pé láì láì tó kẹ́ lé wí. olùkọ́ni ọ̀tọ̀ fún ìṣẹ́ pé tó lọ́wọ́ lẹ́ni iná àmọ́ lè kó lè sá torí kò sí dírò láìla ìlàlá ọ̀rọ̀ ọ̀nàmọ̀lẹ̀ òkúta. ẹ̀sìn kìí ṣe pé ìmáàní tó wà nígbà mọ̀lẹ́gà fúgbádé àbí ìmáàní tó wà ní nígbà wà ní sàárè tó ti rí tó ti rí òdodo àbí tó wà ní tó wà ní ìgbà tó ti rí mọ̀láìkà eh, ìmáàní yẹn wúlò. àbí inú oríkì ara rẹ tó lè fi wúlò lé ayé òòlò lásìkò tó ní nígbà tó wà ní mọ́ lọ́wọ́ àtẹ̀sọ́ pé ọ̀fẹ́ fi wúlò ilá ọ̀fẹ́ wà láǹfààní akíkọ̀ ní máa akíkọ̀ ọ̀run ní máa kíkọ̀ wájú dé lálẹ́ yóò sàmù kíkọ̀ ní ẹ̀dá ìta ìdíje á sàásàmù fún bẹ́ẹ̀ ní wáyé wáyé ọ̀dà yóò sàmù kílọ̀ yóò sàmù kílọ̀ ńgbà ga wa dájú ìlú lọ́wọ́ sọ́láṣí wọn kà á sì òkun fún ọ̀rọ̀ lọ́wọ́ sọ́láṣí ọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ tí òwúlò ọ̀rọ̀ tí òwúlò nìyẹn ẹlòmíì ibi tí ọbẹ̀ wọn náà dé mùsùlùmí náà sì bí ó kìí rántí dímà ńgbà tó wà lórí bísínẹ́sì tọrọ sàn jẹun Ina ní ina ina ní business ni máa ń pọ̀ kéèrà ti jí máa yo ti ṣe business lọ àyílà ni máa fi kú là níjọ jí máa àyílà ni máa fi kú là níjọ jí máa yóò tún bọ̀ bá wá yá kàdàrà wá gbà tí màá ṣe kó náà lọ ẹ̀yìn ọmọ ìtàgbà ti dé ní ọ̀pá ọ̀tọ́ àjẹjẹ ńgbàtọ́ ńgbàtọ́ wà ń sọ̀mọ̀rì tọ́wà tọ́wà lọ́dọ̀ mélòó ló kí ní business lọ́wọ́ ṣe láti òjì máa lọ́rùn kọ́sàn-án lọ́wọ́ ọlọ́run àyíkẹ́ láti fún wa nínú kura yìí pé nínú sọ́ràtà àdìhàn àyà one fifty eight hadiya ń dúró náà ilá àǹtà tí a wọlé ní mẹ́lá ìka tó àwọn yá àti àwọn bókà àwọn yá àti àbáàdù àyà àti rọ̀bì yàwùmọ̀ yá àti báàdù àyà àti rọ̀bì kàlá yà ń náà sani ìmọ̀ àdùnmá làbùtàkùn àmàlẹ́ ní mọ́bìlì àwọn kásábàtì bíi ìmọ̀ àní àṣàyọ̀. قل انتظروا إنا منتظرون ọlọ́run bá sọ fún kò sí nǹkan táwọn káàkiri retí bí ọ̀rọ̀ wọn ti ń sọ lẹ́nu pé kí màláìkà wá báwọn lọ nígbà màláìkà wá dé nígbà wọn sọ̀rọ̀ bá ìdílé ní láàrin àwọn làwọn tó gbọ́ lọ́wọ́. àwọn yà á ti yà wọn bùkà àdúgbò lọ́wọ́ bá ààrẹ oníkẹ́ aláàbò olùtọ́jú rẹ̀ kọ́ wá bá ọlọ́ọ̀bá àdìtò tọ́lọ́wá sọ pé yá ọmọ yá àti ìbáàdó ayé àti rọ́bìlà ìjọ tí apá kan nú àmì ọ̀rọ̀ àmì ọlọ́ọ̀bá dé tí ò sí èmi jí mẹ́mà àtòlí àbẹ́kú ni àbọ̀ àánú sáré ni àbí àdìkì àmọ̀dé ni láyé àbọ̀ ọ̀dọ́ sáré yìí máa ń wà àtàkùn àmọ̀dé mi ń kọ́bí àwọn kásábà ti fi ìfà ọmọ yà wá dé ìdájà gbé gbogbo ẹ̀ dé wá nípa náà lọ́sẹ̀ wà mọ́rakọ́rọ́ àlàáfíà ẹ̀rà rẹ̀ ọ̀kọ́rẹ́ ẹ̀dẹ́ àwọn àwọn àwọn tó ti rìn lẹ̀ nínú gbàgbọ́ òdodo ni wọ́n mórí wọn lásìkò yẹn bẹ́ẹ̀ ni a sì nígbà táwọn èèyàn máa pé kí wọ́n máa pé kí wọ́n máa dáhùn ọlọ́mọ ìgbà náà ìwọ tó wá lọ́fẹ́ ọ̀fẹ́ ní ìmọ̀ ni àwọn kan sábà ti fi iye máa ní àkàyọrọ àbí tó dáadáa tó ti fi ìmọ̀ rẹ̀ ti tẹ́lẹ̀ wọ́n á fẹ́ máa fi ṣe é lẹ́yìn ìgbà tó o ti rí àyà ọlọ́run tó o lè padà sẹ́yìn mọ́ ọlọ́run kò ṣeé ṣe kó lè nǹkanwérò nǹkanwérò ọlọ́run yẹn máa retí èmi náà retí nígbà tá a dá o tí ì dá kò sóbi tọ́tọ́ tó ọba ti tó ọba ti fẹ́ràn lá àdúgbò mú balẹ̀ àdúgbò mú balẹ̀ ọlọ́run wá gbá ẹ̀sìn ní kíní ọ̀wá tó tóbi jẹsẹ̀ lọ ọwá lọ́wọ́ tó bá lọ́dọ̀ ìgbà tó lè ṣe mọ́ lọ́wọ́ àtẹ̀wá sọ pé òtúbá ṣé túbá wá ni wọ́n pè kọ́lọ̀ bọ́ sànù pẹ̀lú ìyẹn la parí ìṣesí ẹlẹ́ẹ̀kejìlá nínú ìṣesí àwọn káàkiri níjọba ìkìyà wọn ó náà ní wọn máa tàn náà ló wọ ọmọ káwọn ti padà sí ayé òṣìṣẹ́ má káwọn lọ mú ìṣesí ẹlẹ́ẹ̀kẹtàlá ó náà ní pé àwọn káàkiri wọn ò kórìíra ara wọn káàkiri kan ló tó wá kó rẹ̀ ní ara rẹ̀ náà kí ni kí ló kúrò lọ́rí ayé sí títí tó wà ní ọ̀dà ẹ̀sọ́ náà wà nípa láti sọ fún wa ní sọ́ọ̀tù mọ́mìn ayà kẹwàá ìgbé iná lẹ́rí iná kábàárù yùnà dáhùn náà làmásùkú láàyè akíbárò mi máa tètè fún àwọn bùsàkù ebi tó dáhùn náà ìlànà ìyìmáàlì pàtẹ́kùrù ọlọ́ọ̀bá nílá dájú àwọn tí wọ́n ti pè é pé ìsọ́lọ́ tó bá jẹ́ ọ̀gbìn àdìgí àmọ̀nà dáwọ́ náà àmọ̀láìkọ́ ọmọ tó lọ́ ìgbéra mọ́tòkò láàyè agbábọ̀ mi mọ̀ tó dínkù àwọn mọ́sá fún un. ìkórìíra tó ń kórìíra nígbà tẹ wà láyé ìdúrí bẹ́ẹ̀ sí lọ. ọ̀nàgbára ju ìkórìíra lẹ́yìn kẹrin wá kórìíra nítorí bẹ́ẹ̀ sí kébé sọ́dọ̀ lónìí ìjọba ìdí àmọ́. èdè tó lé àwọn ìlànà ìmáàní ń gbọ́ ọ̀jẹ̀ pé nígbà tẹ wà lé adé wọ́n pè lọ́sibí kuraani wà gbájú rẹ wọn tó tu yorùbá wọn tó tu ṣe tẹfsiri tó ń lọ wáàsí bisikísì tó ń lọ òògùn ní ìdìbò ṣe kankan bẹ́ẹ̀ ètò tó dá àwọn náà ìlànà ìlú máa ní nígbà yẹn tó ń bẹ wà lé ayé wọn pè sínú gbàgbó tí ó wà fún àwọn káàbìrì قلنا الانشغال بالدعاء على المضلين ولعن لعن كبيرة nígbà tí ọ̀gbìn àgbéyàmọ̀ wọn ò bí sí pọ̀ lórí wípé àwọn tí wọ́n ṣe ara àwọn tí wọ́n ṣe àwọn lọ́nà wọ́n máa ṣe pèlè ọ̀ wọ́n ó sì máa lọ́kọ́ náà tó gbúmọ̀ dìnnà síkẹ̀ tí wọ́n bí sí pẹ̀lú ẹ̀ pé nígbà àwọn tó wá bọ́ báyìí àwọn tí wọ́n sọ àwọn ọ̀nà wọn máa ṣe pèlè báyìí wọ́n máa ṣe pèlè ṣe ìtọ́ wọ́n máa ṣe pèlè olóòṣà wọ́n máa ṣe pèlè àwọn èèyàn burúkú àwọn àjẹmú burúkú tí wọ́n ṣe ọ̀lọ́nà àwọn ọ̀rẹ́ ẹbú wọ́n mọ̀ ẹbú náà ṣépè nínú náà nínú suratul Ahzab káyẹ kásì àyẹ̀wò suratul Ahzab àyà sixty three dé sixty eight suratul Ahzab àyà sixty three dé sixty eight ọlọ́ba ni adékọ́lá sọ fún wa pé yẹ alùkànnà sọ àdé sáàtì kúlẹ̀ ìnàmà ìnù àìndàlá wàmà yudrika làálà sáàtà tẹ̀kùnú kọ́rin yìí bá. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلون السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا ولم يسألون يسألك الناس عن الساعة أو يوم لوري بفاجد قل إنما علمها عند الله ثم بعد قتيل ọ̀dọ̀ Ọlọ́run nìkan wàmà ìgbèríkà làlà sàátẹ̀tẹ̀ kùn kọ́ríba ó lè sọ bóyá àjíǹde o bóyá tó ti súnmọ́ ni ó lè sọ kò lè má. iná láàlá làánà ní káfíìrì náà wà á dára fún sẹ́yìn rọ ti gbé àwọn káfíìrì jìnnà sí ìkẹ́ ọlọ́run ó sì pèsè lẹ́yìn wọn iná tí ọmọ tó gbèrè gbèrè gbèrè ní gbogbo gbà tí òkè dáwọn tó kọ́ ìdìnnà fìyà abádáa wọn máa bẹ́ẹ̀ lọ láíláí èsì ọ̀rọ̀ tó tọ̀ wọn lè sà àwọn tí wọn ti lẹ́bi pé ẹ̀ iná wọn bọ̀ wá dúró nígbà ọ̀rọ̀ ya nítorí ilé ibi ọlọ́ àlìjáná wọn bọ̀ wá dúró nígbà ọ̀rọ̀ ya torí pé ọlọ́run ní akọ́lù ọ̀rẹ́ àṣẹ ó ní àkọ́kọ́ ó ní ìkan nígbà láti ẹ̀ máa lọ láíláí àdébò ọlọ́run ọ̀rẹ́ kan ìmọ̀ ọlọ́run sì ní ìkan ìmọ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ ìsọkúsọ ni wọ́n sọ ọlọ́run ti sọ fún wa àti mọ́mí ni ó àti yìí káàkiri ọlọ́run ti kàn ń parí pé káàlì yìí náà fi ha abàdá nínú èdè lábáwá tí ò ní tánà lè máa fi ara lùsì. ṣùgbọ́n káàlì di àlùkùdùdù ní èdè lábáwá a máa tọ́ka sí tí ò ní tán a sì máa tọ́ka sí tí ọ̀pẹ̀ kan ní kése ń bọ̀ wá dá. ọ̀bọ̀ wá àwọn wá wo ìtumọ̀ kéjú ní wọ́n á gbé gbogbo yòókù nù gbogbo ẹ̀ nínú làkùrá wọ́n wá gbé tí wọ́n pẹ̀ sáré géṣe wọ́n ní tùmọ̀ hali nù. ibi tọ́lọ̀ wá sọ pé hali kì í dàbí ya abàdà mọ́ pé ọ̀yọ́ ọ̀yọ́ ọmọ abẹ lọ bẹ́ẹ̀ láíláí abàdà láíláí ìtumọ̀ ìyẹn pé kò ní sánà ni ẹ ọlọ́run bá ní wọ́n bá a kàn tó tọ́ ṣùgbọ́n ọba a kàn nípa gbígbé rẹ̀ ńlọba a kàn. nígbà tó mú nǹkan mí máa bẹ kí n lò sí máa bẹ lọ láíláí òdiwọ́ jẹ́ nǹkan ìbọ́lọ́ òdiwọ́ òdiwọ́ rẹ̀ pépà wa kò ní kìí ṣe tọ́sí wa láti máa bẹ̀rẹ̀ láyé òun náà yóò di dàrú ibi láti máa bẹ̀rẹ̀ láyé gbàgbà ń bọ̀ gbàgbà wa dáàbì dẹ̀ náà àjẹtọ́ wà lónà àjẹ́ pé òdiwọ́ wọlé awọ́lé wọlé ààrẹ ọlọ́ọ̀ba náà ní ọba àkọ́kọ́ òun náà sì lọ́ba àkàn pẹ̀lú agbára rẹ̀ ọlọ́ọ̀ba àdìgbà sọ pé sàálì ti yí náà fi hà abàdà àwọn káàbì ní wọn máa bẹ lọ́nu náà lọ láàyè dídú náà wà ní ìyá wọn wà láàánú sí rọ. wọn ò ní rí aláṣùmọ́ kan táwa yìí pé yóò kún wọn lọ tí ó dúró tí ó mọ̀ òfin jẹ̀yà rẹ̀ wà láàánú sí rọ bẹ́ẹ̀ náà ni ò ní rí aláṣùmọ́ kankan. ìyàwó wọn tó kọ́ lábúrú ju ogun fi ọjọ́ ń bọ̀ tí wọ́n máa yí ojú wọn níbi iná wọ́n máa yí wọn sọ́tún wọ́n máa yí wọn sósì pé ẹ gbé náà tù يقولون أنا وما كجارا سيديا ليتنا أطعنا الله وأطعنا الرسول أو سكاه قد يقول يعني أما تكلم أو تكلم بسم الله ما سواني أدرم الله لا تقبل ولا أمن torí pé ẹn bá jẹ́ pé gbọ́ ọ̀dọ́run ló tó kù tọ́ ìgbèrè yẹn ẹ̀ láti rí ayé ìdíkùtì yé wa ó ti fi òye yé wa ẹ̀ tó di àdìyá rẹ̀ ọlọ́run bá nípa lásọ pé wọ́n mọ̀ sọ pé yá láìtana àtàrànà wà àwọn àtàrànà rọ̀ṣúlá ọmọ síbá mọ́ táwọn ọ̀tẹ̀lé àṣẹ tọ́lọ́ táwọn ọ̀tẹ̀lé òjíṣẹ́ tọ́lọ́ mọ́ wàkọ́ọ̀lù rọ̀bàmà iná àtàrànà sáadàtànà ọ̀kúbara àná fàágbọ̀lù náà sẹ́bìlá wọ́n lè yọ ọlọ́run gbé wáyé àgbọ̀ ọlọ́run àwọn tẹ̀lé àwọn aṣíwájú àwọn níyì àwọn sì tẹ̀lé àwọn tí wọ́n tẹ́lé ńlá tó àwọn ní ìfowópamọ́ náà sẹ́lẹ̀ ìlà ní wọ́n sọ àwọn olùkú ìdúró lọ́tọ́ rọ́bánà àti nítorí ìfẹ́ nínú làdá bẹ́ẹ̀ ẹ̀ tó bá tẹ̀lé sínú omi òkun tọ́wọ́ àyíké àwọn ọmọ ọmọ ńlọrọrin ẹ̀ tọ́ bá tọ́ba tọ́ba ní ẹ̀rọ ìjù ọmọ kódà kó sọ̀ra nígbà bá ju ọmọ náà gbà ọ̀rọ̀ aláṣẹ lè lè yé lè yọ kò sí bẹ kọ́ sábà ní ìdàgbé lè ṣe mú ẹ̀ wọ́n wà mọ́ sọ pé ìyá ọlọ́run rọ́bà náà àti ní ìdọ̀rí fẹ́yẹ́ ní fínà làágà ìyá ọlọ́run ìdìpele ìyà àdìpele méjì ìyà ìní kò sí máa jẹ ẹja síwájú ẹ̀ táwọn bá ti jẹ́ yà ìlọ́po méjì táwọn jẹ ìní kò fi jẹ́ wọn ṣé àdúrà àti ìyàwó àti ẹlẹ́rọ àti àgbẹ̀ lọ́wọ́ àti tiẹ̀ kù ní àbáyé kò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n kí ìyọ̀sá tó sí ní ìlànà sàlàyé sọ̀rọ̀ ní jẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó wúlò. wọ́n máa sọ pé rọ́bà náà á ti yọ̀ ń gbẹ̀rẹ̀ ìfẹ́lẹ́ ní nínú àlá ìrẹ́ ọlọ́run àwọn tí wọ́n sọ wá lù yìí àwọn tí wọ́n sọ àwọn lù yìí ìdígbélé méjì ìpele méjì ìlọ́kù méjì ìyá ìdígbò ṣẹ́kùn wọn wájà á ní wọ́n làánà kẹ́míkì rọ̀ọ́ ìrẹ́ ọ̀nà gbé wọn jìnà sí ìkẹ́ ní ìgbé jìnà sí ìkẹ́ tí ó tóbi ga ní kó ṣe fún wọn ẹ̀yìn ẹgbẹ́ tí wọ́n bì sí nínú nínú náà wọ́n tún máa ṣépè lé àwọn tí wọ́n sọ wọn nù ẹ̀yìn táàgì olé lórí òun náà ni ìṣesí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún táàgì parí tí ó tọ́nà ọba àlejò ọlá tí ó fi ṣe òun péyà yóò sì péyà láàrin àwọn káàkiri kò ní í dé wórí àwọn nǹkan dáadáa dáadáa tí ẹ bá ń tàmà rẹ kó tiẹ̀ wúlò lọ nígbà tí a ẹ ọ̀rọ̀ fámi ni wọn fẹ́ súnmọ́ àwọn ẹni kò ní sí ọ̀rẹ́ wọn fẹ́ fẹ́ ràn wọn láwọn ẹni kò ní sí òòsà wọn tí wọn ti tẹ́lẹ̀ tí wọn ti àwọn mímu lẹ́nu pé yóò jẹ tí ó sì pẹ̀ báwọn láì kìí àwọn kò ní sí ẹ àdébí ọlọ́run tí wọn pè ni ni wọn gbà wọn àlókù àwọn oúnjẹ jẹ báyìí káwọn jẹ báyìí ìdílé fún oṣù ẹ̀bá òun ló jẹ jẹ ibi ìpọ̀ ọlọ́dẹ là á lè tó ṣe ìdúró rẹ̀ wọ́n jẹ ṣùgbọ́n kò ní kò ní rọ̀ ọlọ́rọ̀ kò gbèbí yóò tún wá jẹ́ kí di ẹ̀rù mú ni wọ́n tún lọ fún wọn ọwọ́ gbé ẹ̀kú tó bá mú yàn lọ́wọ́ àkọ́kọ́ yẹn lẹ́nu wàhálà ni wọ́n tún wá gbé sẹ́ni kó gbèsè rí àwọn wọ́n tún máa rán pẹ̀lú ìrètí pé káwọn tiẹ̀ ní ìjàkó tiẹ̀ lọ sí fún ipò tẹ́bi ti ń pa wọn yìí ńgbà ọ̀rọ̀ wọlé bí a bá béèrè fún omi omi gbóná burúkú ìlú òdò àgbọn ó sì nà àtọ rẹ ti ń tọ̀sá obìnrin káàkiri ni wọ́n bá mú wa wọ́n wà máa tọ́ sílẹ̀ lọ tí ó sì gbóná tí ọmọ ẹgbẹ́ ń kù kọ́lọ̀ ń kọ́sà ló wà ó gbogbo tí a bá láwọn ń kẹta lọ́dọ̀ ọlọ́run tó kó tiẹ̀ jẹ́ fúyẹ́ níbi ìyá ọlọ́run ó ṣe òbí aláàárín wọn àti nǹkan ọlọ́run ò ní bẹ̀rẹ̀ ọlọ́run àlejò ọlá nínú sọ́ra wo nìyẹn. ọlọ́wọ́ tọrọ ìbò kí fún àyàn náà ọlọ́wọ́ tọrọ ìbò kí fún. dá ibi fásitì lọ́wọ́ àwọn sọ́ra wọn àti àyà àyà fifty one títí dé fifty four lẹ́gbà wo sọ́ra rẹ̀. ọlọ́pàá ní kí ọlá ọ̀sọ̀fọ̀ àánú àyà rú fàlà àpọ̀wùtà fàlà àpọ̀wùtà kọ́ọ̀kì tó mẹ́kà ní kọ́ni فقالوا آمنا به وأن لهم التناوش من مكان بعيد فقد كفروا به من قبل ويكذبون بالبيت من مكان بعيد سورة سبع سورة سبع سورة سبع آية 51 تتبين fifty four. ọlọ́pàá yìí wá sọ pé wàhálà fàrú bí ní ìmẹ̀ ń pa bẹ́ẹ̀ lọ wàyà bí fífú nàbí lọ́láyé ní màdáàdì bàrídé وحيل بينهم وبين ما يشاءون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب ọlọ́run ولو ترى تونا بالي جو dari kiamat ini fasiru ngba tí àwọn káàbìrì yẹn tí payàpá dé bá wọn ìgbé ha ìlú ẹlẹ́lẹ́ fàdà ọ̀ọ́ta kò síbi tí wọ́n ti kórí bọ́ ọ̀sẹ́ nìkan kan tí ọ̀bọ̀n wọn lọ nínú gbogbo wọn. ọ̀hún kéèkó omi ìgbàgbà àti nkọ́rí iṣẹ́ kó mú ọbí tó súnmọ́ níbo tó súnmọ́ náà ní gbangba àti àmàlẹ́ òwe wọn pa fẹ́ẹ́ ní òdìdó وقالوا آمنا به wọ́n wá pé bíi ọlọ́run anígbàgbọ́ sí ọjọ́ àti ìdílé anígbàgbọ́ sí ìdílé ọlọ́run anígbàgbọ́ sí kúránì anígbàgbọ́ sí gbogbo ńlọ ìwọ ọlọ́run wà ní aláwọ̀ tàlàwò mi màkà ní ìgbà yìí. ọlọ́run kò lọ ọmọ sí mẹ́tẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ tó kákété sí wọn nígbà tí ìgbà àmàlà lọ́mọdé àwọn àdúgbò tó wà ní olóògbé lọ́wọ́ àná wọn láti fún ìdè ní òwe rẹ̀ lóòótọ́ ṣe ní ṣẹlẹ̀ àdàlọ́ kaná wò bó lọ́wọ́ wọn ti fẹ́ fẹ́ ìgbàgbọ́ òdodo nígbà tí wọ́n ti dé àyíkí àmọ́ ti dé ìgbàgbọ́ òdodo àníkú ní láyé òdodo wọ́n sáré kí àmọ́ ọwọ́ àti àdáyé kí àmọ́ ọwọ́ àti pé àmọ́ nà ilé ọlọ́run àti gbàgbọ́ báyìí àti gbàgbọ́ mi ìnà òmìnà nàkẹ́sà tó àbùsùnmí o àwọn oṣù máa kà lọ́mọdé láti tó àwọn káàbì yóò lọ́wọ́ wá sí àgbo àgọ̀gọ̀ nígbà tí a ti dé náà wọ́n wá ní ìgbà náà lọ́jọ́ bẹ́ẹ̀ gbà ló ẹ kò ṣeé ṣe ọlọ́pàá àdìgbẹ́ láti pé wà ní aláwọ̀ tànà oṣù nínú ìmọ̀dáàlì ìgbà yìí lẹ bóyá ìgbà yìí gbàgbọ́ òdodo lẹ́yìn pé sí wọn tẹ́fẹ́tẹ́fẹ́ wà wọ́n di kápá òkúbi ní ibi nǹkan mi kí wọ́n tó dé àyè ó ní á ti ṣe ìgbè sọ́nà tí wọ́n gbà gbọ́ wáyé pé bí kókó náà bẹ̀rẹ̀ lọ́yẹ̀ dé ní ẹnu mọ́gà báyìí. ìṣe ni a ń dábàá kọ̀kọ̀ kọ̀kọ̀ ni a sì ń dábàá rẹ̀ ó ń ta kété sí wọn ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì òsínú mọ́sálásí lórí adébíláwà tọ́wà lẹ́lẹ́yẹlé tí wọ́n á sọ fún ìdábàá yìí pé ìjọba báyìí iye àwọn àwọn sẹ́ẹ̀tì yẹ báyìí mẹ́fẹ́ báàgì yẹ báyìí tọ́wá ló ń dábàá ẹ tó wà tó sí gan tí ọba tí ọba wọlé mọ́sálásí tó lè máa máa lọ́wọ́ abẹ kátó wá bí ẹtọ́ takété sí bẹ́ẹ̀ náà yẹ àwọn káàbìrì ẹ̀yẹ àbádájú bá tọ́lọ́mù sí fún wọn àbúbájú wọn máa máa sọ̀rọ̀ àwọn kò sí gàgà ilé ayé ìgbé kan náà ní ẹ̀ kò sí wájú kájá àwọn kankan bẹ kò sí gbọ́ ọ̀bá yàgò sọ̀rọ̀ ló sì ní bọ́ọ̀lù ọ̀bá yẹn wọ́n bẹ ọmọ tó bá bẹ àwọn tó láwọn àṣẹ dáadáa táwọn ṣe náà ọlọ́run àwòyẹ náà wọn àwọn àwọn tọ́jú ọkọ̀ òrukàn àwọn tọ́jú okó àwọn tí àwọn tí àwọn tí àwọn tí ò ní òòjọ òye mu àwọn fún wọn nìkan gbogbo àbá àwọn ọmọ wa máa dá ètí mo fi tẹ̀lé tọ́nà ọ̀rọ̀ àdìgbò lásán mò ní tẹ̀lé. ọlọ́run wá yà wọ́n wá fún wa pé wà á ná láwọn tara ojú mímu nàkà àdìmbá ilé bóòlù ọwọ́ wọn ṣe ní tẹ ìgbà bóòlù tó jìnnà sí wọn wà pẹ́ẹ́lí wọ́n yìí ti ṣe kéèké yìí sígbà kó òdodo yẹn tẹ́lẹ̀ wọ́n yẹ kébi kó nàbẹ̀ lọ́dọ̀ èdè màgá bàyí. ayé tó jìnnà bá wọlé adé ayé ni a ti ń sọ̀rọ̀ oríṣiríṣi ní bàlìkìyà nígbà tó bí nígbà tó bí nígbà tó bí àbújá ètò bí nínú ó sì lọ ní káwọn èèyàn alágbára àti alágbára gbajúmọ̀ nínú mọ́ta ọwọ́ apá àwọn èèyàn kan láṣẹ ilé wọn nínú àwọn sàárè tó ti pẹ́ nílẹ̀ kí wọ́n lọ jí kí wọ́n lọ wá kí wọ́n wá wọ́n bẹ egun bẹ̀ tẹ́ bá ti rí egun bẹ̀ tó ti fo fún ẹgbẹ́ fún ọmọ wa wọ́n sì wá mú fún tòótọ́ ó sì ó sì fo egun náà ó sì ó sì bọ́ ó sì bọ́ ọdún lẹ̀ láti tẹ̀sí tí ìdùnnú lè yẹ lára ó sì bọ́ ọdún lẹ̀ ó ní yàrá mọ́ àtẹ́sùn máa ń lọ fún ọ̀gá yóò yẹ lára ilé ọmọ náà sọ sọ́la ó sì ní lẹ́mìí ó sì ní lẹ́mìí fún gbàgbọ́ ẹ̀mí rẹ̀ kọ́mọ lọ́lọ́run fi tún léṣe nù ní lọ́wọ́ àpárí sóràtò sóràtò yàtọ̀. àwọn aláwíyára ni kì í sáàrù aná alábìnrin ọkùnrin ní nọ́ọ̀tìpàtì fáìdà ọwọ́ sàṣì òbí rọ́dọ̀rọ̀ abalánà ọ̀tàná ọ̀pọ̀dá sí àkàlùkọ̀ kọ́lá ní gbẹ̀bìyẹ̀rẹ̀ lọ́rọ̀ ìyàwó mi kúlé yóò alẹ́rì àṣà àwọ̀lá mọ́rọ́tì wọ́wọ́ àbíkúndé káyìí nàní àti tú lọ́pọ̀lọpọ̀ àti lọ́pọ̀lọpọ̀ àsìkò sáwọn ọlọ́run ká dá ní bàbá àgbà yíyá àtọ̀ téèyàn bá rí àtọ̀ ìdòdòdò lọ́rọ̀ àtọ̀ tó wà pẹ̀lú omi tó dàbí omi ẹ̀kọ́ tí ì bá ṣe kí ìyẹn ní èèyàn mọ ìwé òun náà ní òun náà ní lọ lómi tí ẹ lérò ìwé ìyẹn tí ọmọ sọ̀rọ̀ tí ó là wọn tí ó lò tí ó ní làákà yìí ó lè wà láti omi. bóòlù ó ṣe wá kó o ṣe làákà bóòlù ó ṣe wá أنا خلقناهم من حجبة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه gbogbo àkàwọ̀ àwọn náà ọgbà gbé bọ́lọ̀ sí náà nípìnlẹ̀. tẹ́lifíìmù gan ọkọ̀ ọba ọlọ́run bínú sí yẹn ìdúná aláàánú lọ́nà àwọn rẹ̀ pọ̀ káàdì yóò tún máa jẹ yóò tún máa yóò tún máa dẹ́lá ọ̀ ẹ̀tọ́ tí orí ìṣesí ibú lọ́wọ́ àti ìròrí ibú lọ́wọ́ yóò tún máa dẹ́lá ọ̀ ó tún lè lówó ju mú ìlú ìlú lọ ṣùgbọ́n gbogbo yìí wàmú ní àyà tó dúnìyà ìlà láì tó ń wá lọ. ilé ní ti lọ nígbà tó dúró rẹ̀ wá sí ní ọ̀làjà wa yóò gbà á àtẹ̀lé àtàwọn ọ̀làjà tó dúró tó lọ ìyàwó tó wá bẹ̀rẹ̀ láì lójú báyìí ọlọ́dà má sì wá ní alọ́run ọ̀tọ́ àti ìgbẹ́lọ́wọ́ àbẹ̀. ọlọ́run bá ti kẹ́lá sọ pé wàyà pépé fúnà wàyà pépé fúnà bẹ̀rẹ̀ láì lè mí nǹkan àyè báyìí. wọ́n dábàá sí ìmọ̀ àlìkìyàmà wọ́n ń dábàá sí kọ̀kọ̀ láti àyè tó dínà àlejò àwọn òṣìṣẹ́ wa bọ̀ ó ti ń gbé òde sí ó ti pé lọ́ba wà àwòsàn àlọ́ tiẹ̀ yóò tó tó sì bẹ̀ wá ju ọlọ́ ó ti ń dábàá yí pé Jésù ọmọ Màríà ni wọ́n gbà ọ lẹ ní ọ̀gá ìgbé àwọn irú àbá irú àbá bàbá wò ẹgbẹ́ tó ti ẹ̀ gán ló tó nínú ìyẹn náà yọ wa nígbà nígbà tí wọ́n alábà ìdí wọ́n lọ bá ẹlẹ́ bá wọ́n lọ bá nínú wọn sọ pé rárá Ibrahim wà lẹ́yìn òtún òtún ní ọlá ní lọ òní ẹ lọ bá Ibrahim tó pé rárá anáni isa alẹ́ sàlá tọ̀sára ìní ẹ lọ bá anáni isa tó sọ pé rárá o àkóńkẹ ńgbọlọmọ àwọn tí a ti pé onígbàtà ti pé láwo nígbà tó ń kúnlẹ̀ ayé ẹ ti tè ẹ lọ bá Muhammadu sọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn ẹ̀sán ní abẹ́ àdá àti ọlọ́run yọ lọ sí kalẹ̀ bẹ yọ wà mẹ ní ọlọ́run pé gbogbo ẹ̀yìn kọ́nà ti fi mọ̀ abẹ́lẹ̀ ní ayé ńgbọ̀ kọ́ wa gbogbo ẹ̀ náà àmì sọ̀tà sọ pé ọlọ́run tó wá nù ní àwọn ẹ̀yìn mi tó wò ní màsítẹ́lẹ̀ lọ́wọ́ tó gbà kí á kò tó wà. yóò tó wá fi kún ọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà lọ́nà ọ̀sẹ̀ wa ló Eh, yọ wà bẹ̀rẹ̀ sí o ìṣirò náà eh, àárín ọ̀sán náà ní o ní gbogbo ẹ̀ ṣùgbọ́n iná yà wọ́n máa ń lè gbà wọ́n bí ká káyọ̀ ní sàdá tí ẹ fi ń gbà ẹ̀rọ òdòdó ẹ̀ ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run bí ẹgbẹ̀rún tẹ̀yìn máa ń kà eh, ọlọ́run náà gbà tí ó parí rẹ̀ ṣùgbọ́n òun tó bá ti gbọ́ ọjọ́ náà tó ní wọ́ ọ̀nà ọ̀dà kúrò jẹ́ lọ́nà ọ̀dà àgbà. ìdílé àwọn ọlọ́run tó náà wà ní وحيد بينهم وبين ما يشتهون àwọn káàkiri yẹn wọ́n kọjú wọn kò ní jẹ́ olùkó tí wọ́n ní pẹ̀lẹ́ mi kò ní jẹ́ ìfúni ẹ̀yà fún wọn kò ní rí kàmá kórè lábẹ́ àṣìyà ìdí wọn. bá a ṣe ṣe pẹ̀lú àwọn tí wọ́n jọ wọn nínú ṣe pèpèrè sọ́nà ní kọ́mùlù ṣáájú àsìkò yìí ẹ̀ nínú sàárè ìyàtọ̀ náà ti jẹ́ wọn lọ nínú ẹ̀ tún wọ̀nyí tí wọ́n fẹ́ ìnáwó kanu fi ṣàtì múrí. nítòsí fàánà ni pé gbogbo ìgbésí ayé wọn lóde ní tìǹbẹ̀ wa lásán ọ̀sẹ̀ nìkan tí olùkó ti dáhùn ojú pé ọ̀sán lọ ọ̀sẹ̀ nìkan tí olùkó ti dáhùn ojú pé ọ̀sán ti àná wọn tàbí ẹ̀jẹ̀ ní àbámọ̀dá lásán ìnìta nígbà fúnpá wọn lọ́wọ́ ìpínlẹ̀ ayé ń bẹ kótó níbẹ̀ nígbà wọn àmújà rẹ sọ̀rọ̀ ìpínlẹ̀ ayé ń bẹ kótó níbẹ̀ kótó nínú ìyá rẹ sọ̀rọ̀ pé nínú ìyá rẹ kan bẹ kótó wá dé tó padà tọ́ àti pé ó ti dá ọ lójú kí o sì sáré kí o sì àtàrí ó ti dá ọ lójú kí o ṣàkíyà gbọ́dọ̀ tí wọ́n bá sọ àti ọba sọ fún òkú yẹn ọlọ́run bá sọ pé òun ọkọ̀ bí wọn lórí tí wọ́n fẹ́ tí wọ́n máa wọ̀ lẹ́mìí kó o sì ti pẹ̀lú àwọn tó ṣáájú wọn iná òun ká fi ṣàkíyà mọ̀lẹ́lẹ́ àwọn káàkiri yẹn wọ́n wà lórí iyèméjì ní ọ̀gbẹ̀rẹ̀ ìyá wọn so orí iye méjì tí wọ́n ti ní ayé náà ni wọ́n bá wọlé àti àwọn àti àwọn tó wà wọ́n lò lò nígbà tó yẹ pé ìyẹn ni ọlọ́run wa yóò sì fún àwọn káàdì oníkejì rẹ̀ ọlọ́run wa sì fún àwọn ọmọ rẹ̀ ẹ̀ náà ni pé tó bá ti wù àwa nínú àjẹ́ náà láàmú wa ni ọlọ́run wa sọ fún wa nínú ìṣúná tó dùn sára àyà àti wọn àti ìfọ̀tẹ̀ fáàmì pé ìlànà ìfọ̀ tẹ̀lé fi ìlera àlejò يشتروا كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين فلنبدا والنور قال جدا جدا àwọn tí a ń bẹ gbọ́ lọ kí ìgbéla ni wọ́n máa bẹ lábẹ́ gbòógì lọ́dọ̀ kó ṣe láti di àmà àmà gbádùn ẹ̀ láti gbàdá bá ti wà ní gbangba ìdí àmà ẹ̀ àmà lábẹ́ gbòógì kò ní tàwa nígbà bá tó wà ní àjẹnà náà á bẹ̀rẹ̀ lábẹ́ ìròyìn tí ò ní sóòrùn tí ọmọ ta wá wọ́n rùn ju àwọn akéwìmọ̀ lóríṣiríṣi ní ọmọ rẹ̀ wọ́n náà tó bá fẹ́ dọ́là ṣe lé rẹ̀ kó fi gíláàsì gbogbo gbogbo fúlọ̀ rẹ̀ gíláàsì lè lò mọ́tò táì gíláàsì lè di tó dàbí táì ṣùgbọ́n kó tó tó gíláàsì síbẹ̀ tọwọ́ aṣọ ojú ọ̀nà tó fi ọkùnrin rẹ̀ lóríṣiríṣi lẹ́gbẹ́ mi ọ̀la ti gbẹ́sẹ̀ sí inú ilé rẹ̀ báyìí yàtọ̀ ah, onímọ̀ ti fẹ́ ní gíláṣẹ̀ ah, tó wà nípa ẹ̀mọ̀dé gíláṣì mọ̀mọ̀dé ẹ̀tẹ̀ kìí sómi tọwọ́ aburú adùn tọmọ rí bẹ́ẹ̀ torí pé omi ń sàn lọ́dún omi ń sàn lẹ́sẹ̀ tọba fẹ́ sùn nínú yàrá rẹ̀ omi ọba bá tiẹ̀ lọ ìwọ sì sùn lórí gíláṣì tọba fẹ́ jọ ń bá lọ omi ọmọ sẹ yọ ọba lọ tiẹ̀ ìwọ sì máa jẹun jẹ kọ́ wa wúlùú tí ọmọ bẹ fún ọ ọlọ́ba ilé ayé ló kò sí ìmọ̀tàlẹ́bíyà ọlọ́run bá dìgbò láti pé innal muttaqina fi dhilalin wa 'uyun àwọn ọmọ mi òdodo wọn máa bẹ lábẹ́ gbòógì bẹ́ẹ̀ náà sì ni àwọn akérèmọdò ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi wọn máa ń lọkọ wà lọ bá tẹlẹ pẹ̀lú wọn pápá wà á fi abẹ ìmọ̀ ẹ̀ṣẹ̀ wọn. àwọn oríṣiríṣi èso iná ní kálukú ọmọ ẹ̀ àlejẹ àti ẹ̀bá ọ̀gá rẹ̀ wá gbogbo orí omi ní ọ̀rìn ni o lórí bàálù ni o á ti sanwó fún ni abẹ́ ẹ̀kọ́ ni èso tó ní sanwó fún ọ̀kan máa kàn jẹ tí ó sùrù bọ̀ lẹ́yìn ọ̀kan tí ó sùrù bọ̀ lẹ́sìn tí èsì ti pé torí ebi ọwọ́ ọgbà ilé ìmọ̀ dá ọ̀dà ìbéèrè ọjọ́ ọjọ́ wọn gbòòrò dé ayé ọba ti ká ọba ti mú ẹ wọ sàmọdé ẹdúrè ọwọ àtúkà a ẹ̀tọ́ bẹ̀rẹ̀ kankan lòdì lóbi báyìí ẹ wọ àtúkà kankan lòdì <laughs> kọ́nà kó sì wá bẹ́ẹ̀ o wọ́n ti jà á iná kápẹ́ bá jẹ́ náà láti tóbi ẹ̀rọ wọn láti. iná ni wọ́n tẹ ẹ́ iná fi ébi là ní wàyúùn àwọn àwọn olùbẹ̀rù ọlọ́run wọ́n bẹ lábẹ́ gbòógì wọ́n bẹ nínú kọ́mà kọ́mà akérèmọdé ọmọ àgbà pẹ̀lú wọn nígbà jẹ́ náà wọ́n kọ́rọ̀ àti àmì ìmọ̀ ẹ̀ṣẹ̀ òkú àwọn oríṣiríṣi èso nínú tí wọ́n ni wọ́n máa jẹ kulu aṣirafu hali am bima kuntum ta'malun ọlọ́run eh, ni ẹ máa jẹ ọba bá sì wù yí ẹ máa mú lọ bá sì wù yí hali ha ní tí ọba ká gbére lọ́nà ọ̀fun ẹ̀ títí òní kọ́ yín rárá èyí tó kọ́ wá mọ̀ ọ̀kẹ́ tó kọ́ wá akẹ́lẹ́ nígbà akílélé tí mo tẹ̀ ẹ̀wọ̀n kí alẹ́lẹ́ ní ara kò hali ha ní tí ọba ká gbére lọ́nà ọ̀fun tí òní kọ́ sí rárá ní sábàbí iṣẹ́ tẹ̀yìn náà ti ṣe ni o bẹ́ẹ̀ ti ẹ̀ jùṣẹ́ yín lọ ṣùgbọ́n ní nǹkan tẹ̀ sí àwọn bẹ́ẹ̀ ti ṣe máa ń wọ̀n àwọn náà wá kà ẹ̀yìn ọlọ́dà mú bá a ti ṣe máa ń wọ̀n ìfúnná ọkọ̀ gbà lè ṣe lọ wọ́n ṣàkóso fún wa. iná kàkà ẹ̀sìn ọ̀sìn ni ọlọ́run ní báwo ọlọ́run bá a ti sọ gbogbo ẹ̀ tí bá ti dáadáa bá a ti sọ اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا